jáde nsìn wọn ló rẹ àwọn apáwọn fẹẹ rẹ jù díẹ̀. àwọn ẹni ká lọ kí wọn tẹ́lẹ̀ ni o. ẹ wọn lè láwọn fẹ́ kí yẹn dín sọpa wọn. ẹ kakú máa lọ síbi táwọn lọ kakú máa lọ síbi táwọn lọ nìyẹn. ẹ máa tẹ̀ rí wọn tẹ̀ mí. ẹ mú kọ wá mú wa. ẹ máa mú kọ máa mú wa. máa kí lẹ. ọ̀rọ̀ àìsàn. onírà ní yẹ̀yẹ́. ìyá gbàgbé ìyá gbàgbé káwọn máa wà débẹ̀. 这是印度嘛？ ibi kankan. feel weak well lóòótọ́ ni kò sí bí èèyàn ṣe máa jí làárọ̀ tí ò ní feel weak but ogun ẹni kò dìde wà lọ ṣáwà wà wà òkè. ọlá don't push it i'm not going anywhere. mo ti parí àwọn papers mi kò kí n ṣe pé nǹkan kan wá important mo fẹ́ máa lọ ṣe ní school ẹ o kò dáhùn mọ́ mi lójú ni. mo tiẹ̀ ti gba ipò ti well since o ti parí exam ẹ no problem. Mm. èmi ti lọ nìyẹn. Okay. room ẹ ó lóun feel weak. ó lóun feel weak. yes sir. tí o bá fẹ́ jẹ breakfast ta ló máa lọ bá ṣe exam ẹ lẹ́ni. mo ti bi ó lóun ti parí àwọn exams wọn. yes sir. well i hope so i hope so. bí bá pa jáde. orúkọ ẹ̀ tó kàn lọ ń ṣe nǹkan tó ń wọ̀nyàn tó ló ní ìkọ̀kọ̀ ṣe o ah wàá rúnjẹ sílé wàá ra gbogbo ẹ̀ sílé everything raw materials gbogbo ẹ̀ máa láti wà lẹ́ni even tó bá fẹ́ lọ sí check-up ìwọ ni kò gbé wọn lọ máa pè taxi driver kọ̀ọ̀kan ewu kọ́ ah, ó máa yà tí mo fún ẹ tí mo tí mo tí mo sọ fún ẹ kọ́ ṣe ṣe bí torí ti màmá ni oníṣẹ́ mi tó ń ṣe o oníṣẹ́ mi tó ń so tọ́jú wọn. mo ti àmọ́ ọ̀rọ̀ ẹ é kọ́kọ́ ń pè é pé mi ò tọ́jú àwọn ọjà àmọ́ pé ìtọ́jọ́ pé mímí ìtọ́jú àwọn. màmá ò sọ bẹ́ẹ̀ mi náà ni tí mo rí nínú. ìtọ́jú wọn o màmá mi náà ṣáà ni wọn mi ní fi wọn lẹ̀ kí n sọ pé mi ní tọ́jú màmá mi. ṣé inú two fifty náà lè ti tún máa ra. ayé stamp two fifty thousand gbogbo ṣe irun ìfẹ́ rà kí màmá arúgbó kan inú ẹ̀ náà ló tún máa ra o. mo ti gbọ́ tí yín àgbàdo bá ti fẹ́ náà ni máa sọ pé sọ fún ti sọ fún yín lórí ọ̀rọ̀ owó tí mo gbà ń jọ mo sọ fún yín pé mo sáré lówó yẹn fún one or two things ni mo dẹ̀ ní kẹ́ ẹ má béèrè ẹ̀ mọ́kẹ́ gbàgbé ẹ̀ ah, ẹ ojoojúmọ́ máa tẹnumọ́ tẹnumọ́. sọ nítorí kò sígbà téèyàn ò ní nǹkan ṣe kò má má má ní nǹkan ṣe tó bá ti kó màmá fún ẹ má ní kankan ṣe mọ́. ẹ mi ò tí ì ní náà ni owó tẹ̀yìn náà lẹ́fẹ́ fún mi ẹ̀ tí fún mi mi ò tí ì ní ni. bọ̀ yín náà ẹ bá mi kìlọ̀ fún màmí gbogbo èèyàn tí bá ti fún mami lówó báyìí gbogbo èèyàn ládùúgbò ìyá alágbájá kan òró jẹjẹ ọmọ ìyá alágbájá kan òró skul wọn á máa mú wọn á máa fún wọn wọn á wá lówó tán. ọmọ alẹ ẹkún fún wọn alùbáríkà náà ẹkún fún wọn àti ọmọ yìí ìbọn wọn kọ wọn máa wà wí ọmọ ọmọ alágbájá owó dẹ̀ wà lọ́wọ́ wọn o báwọn jẹ́ kí jẹ́ kí máa bẹ̀ fún wọn kò sí wàhálà. ọ̀dà mo ti bọ́ ẹ̀ two fifty náírà. ah ẹ̀ mi lè máa kó káàkiri wọ́n máa transfer ẹ̀ sẹ́yìn. Wọ́n transfer sí. Màá ní kó transfer. Ṣé bí wọ́n ṣe lọ airport mú uh, yes. Ẹ travel. Yes. náà dẹ̀ màmá yọjú sí màmá yín. Ẹ̀yin náà ò ní wá bẹ̀. Ẹ máa bọ̀ kẹ́ wá yọjú sí wọn. Ẹ máa lọ ẹbí sí ẹbí sí ẹbí sí ni. Màá wá ìta ìta ti wá. Kí màmá ṣàtìmájẹ kó mo ṣe ní kí wọ́n máa kó máa ṣojú mi kó máa ṣẹ̀yìn mi nìyẹn ọ̀rẹ́ mi wá yọjú sí wọn kò dáa ẹ tiẹ̀ wá jókòó kẹ́ wá kẹ́ wá yọjú sí màmá every time màmá béèrè yín ẹ ọkọ àwọn kọ ọkọ àwọn kọ bá ní ọkọ yín ń bọ̀ ọkọ yín travel ọkọ yín ò ní pẹ́ dé ẹ yọjú sí o ẹ yọjú sọkọ yín ẹ yọjú sí ìyàwó yín o gbogbo àná máa ń dà mí láàmú màá tọ́jú wọn wọ́n tẹ̀ sí ní provision torí mo lọ bẹ̀ láàárọ̀ yìí provision wà gbogbo ẹ̀ sì wà ń bẹ̀ bọ̀ oúnjẹ foodstuff nìkan ni o tí a tún ṣẹ́kù sí ẹ lọ́wọ́ ni. ẹ á ìṣẹ́kù díẹ̀ mọ́ lóru. ẹ̀dá mo ti bọ́. bros bros. ẹ mo ti bọ́ bàbá ẹjú tẹ náà sí. Ah, kò sí wàhálà wàhálà. guy inú gbogbo ilé dùn sí i nígbà tí mo sọ fún wọn pé ó fẹ́ tọ̀nà wọlé wọ́n ní irú èèyàn bíi ti tẹ là nítorí gbogbo nǹkan tó yẹ kó ṣe pátápátá òun ló ń ṣe àmọ́ o wọ́n ló ní assignment kan tí àwọn máa gbé fún ẹ tó dẹ̀ gbọ́dọ̀ ṣe. irú assignment wo ni ẹ. assignment tí àwọn ilé náà wọ́n ní fún ẹ yẹn o dẹ̀ ní láti carry ẹ but for confirmation ká lè mọ̀ pé lóòótọ́ ló ṣiṣẹ́ yẹn o ní láti record everything down kí àwa lè lè mọ̀ pé lóòótọ́ ló ṣiṣẹ́ yẹn. ọ̀rẹ́ mi assignment ti le jù náà ó yẹ kó lè defend mi lọ́dọ̀ wọn náà kí ló ṣẹlẹ̀ ṣe kẹ mú kẹkọọ wọlé kẹ fún wa níwèé ẹ ní ká ní sùúrù sùúrù. mo ní mi ò ní mi ò gbé fún yín kẹ ẹ ní sùúrù. ẹ káàbọ̀ o wo àṣírí yín ti tú ọ̀nà tẹ gbà rówó tẹ fi ń náwó àwa ti mọ̀ o àti wo àtẹ̀gbọ́n ẹ ilẹ̀ tẹ̀gbọ́n wa fi sílẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí ní mu ẹ̀ ń tà díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ wá ń fowó ẹ̀ ṣòkòwò ẹ wá ń gbádùn ẹ̀ náwó yànfùnyànfùn àṣírí yìí ti o ẹ wò ó bọ̀dà Adéyẹmí ẹ má wulẹ̀ yọ gíláàsì ẹ sọ fún ìyá ẹ ní ìwé ẹ̀gbọ́n wa ìwé ilẹ̀ tó wà lọ́wọ́ kọ́ ló gbé wá fún wa àbí kí ló dé ẹ wò bí bẹ́ẹ̀ kọ́ tọ́lọ̀ bá gbé lẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ilé ajó ilé ajá èmi mo sọ bẹ́ẹ̀ fún yín lọ àǹtí. màámi kí ló ń ṣẹlẹ̀. adérẹ̀mí yé wọn ni bí a wọlé lọ. ẹ jẹ mi assignment tẹ fún mi ti le jù náà ṣé kò sọ́nà mi ta lè gbégbá ni. the hard way the only way assignment tí a fún ẹ nìkan ní kọ́kọ́rọ́ tó ṣílé ńlá you have to do it. àwa okay I'm fine. Eh, ah, yìí ò wá pọ̀ jù ṣáà. course I miss you. Báwo ni mo ṣe ní miss I miss you? Ah, bó tutù ṣe mú ẹ ń bẹ̀rẹ̀ ló tutù mímí náà fi báyìí. <laughs> I'm not kidding, I'm not lying. Ọkọ mi, ọ̀wá, ṣé mo ti parọ̀ ọ̀rọ̀ ẹ̀ fún? ó darapọ̀ mọ́ wa olórí. mo wá pàṣẹ báyìí ó ti di ara wa látòní lọ. venom. the girl. wà ń bẹ̀ ṣùgbọ́n báwo ni parọ́ mi mo ti wà ń bẹ̀ náà mo ní mo ti irú rọ́bìṣì wò lélẹ̀ ṣó rí pé mo wà lórí ikọ́ mi. wo jàre wo níbo ló wà jàre tó ń jẹ́ kí rẹ́dẹ̀ ẹ̀dẹ̀ máa rẹ́yàn la ṣojú ẹ̀ fọ́ yé ah, kí ni mo ṣe ní ti fi. kí ni mo ṣe fún yín kí ni mo ṣe fún yín. Ah, ah, new Yeah. Oh, mommy. mọ̀ mi. ha àǹtí mi rí yín rí o ò rántí ojú yìí. nǹkan tí wọ́n bá bí ẹni kú dáhùn ó gbọ́. mi rí yín but of course kò lè rántí o ò rántí ọmọ oníbọ̀ọ̀lì ọjọ́ kìíní àná tó ṣàǹfọ̀ títò lòdì mí létí. ẹ káàsán ẹ kọ̀ ọ̀rọ̀ ajé èrè ló ní bọ̀ọ̀lì. hundred hundred naira ẹ fún mi bíi méjì. Ah, kò yí jiná àmọ́ màá sáré bá yín fẹ́ náà sínsìn. kí ni gbogbo rọ́bìṣì ṣé nǹkan téèyàn fẹ́ jẹ́ téèyàn fẹ́ fi sẹ́nu lẹ́ ń fọwọ́ pa lẹ́ ń fọwọ́ yìí ṣé lè fi fẹ́ẹ̀k mu ni. fẹ́ẹ̀k àǹtí à ń fi fọ́ọ̀kì mu bọ́ọ̀lì kódà kámbọ̀dé gan débi bá ṣe máa mu fún náà rèé ẹ fọ́ nìṣá. imagine ẹ máa wọlé tí mo tiẹ̀ ń bá sọ̀rọ̀ ó dẹ̀ tún fi mí rẹ́rìn ó tún fi mí ó tún fi mí. nonsense ṣé kò ṣe gẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ fún mi tó ló ń gba etí ẹ̀ níbi tó ti ta bọ̀lì nígbà yẹn. that's the thing. kí ni problem ẹ̀yin ọmọ ìná kí ni problem iná tọ́lọ́ bá kọ̀ ti gbọ́wọ́ yín sókè díẹ̀ báyìí máa ṣe ìgbà tó pẹ́ yín ẹ̀yin nìkan ọlọ́run wà kí ni problem yín gan. mo dẹ̀ ń wo náà àyípadà kankan ò dé bá láìfẹ́ kò rú sí kò gbọ̀n sí. àmọ́ ah, ti dáràn tèmi bá ọmọ kú. dákẹ́jọ́. kí ni ẹ fẹ́ ká ṣe fún un tẹ̀ náà ló sóyìnbó bú lọ́jọ́ náà lọ́hùn ń fẹ́k kankan fi mú bọ́ọ̀lì silly thing èmi ò ní jọ́ <laughs> mi ò ní foró yan oró but then ó ti jẹ́ kí n dúró sí ibà for a couple of minutes and bàtà mi ti wà dusty so bọ́ síbẹ̀ kò bẹ̀rẹ̀ sí nínú. excuse me ó fẹ́ fi bá tacky material you're putting on o fẹ́ máa fi gbo bàtà mọ́ mi lẹ́sẹ̀ for real. I mean, she joking though. ahọ́n ẹ ló máa fi nu bàtà ẹsẹ̀ mi and wà careful because that shitty red lipstick tó we have put on yí bàtà yìí get to it and start doing it. ṣùgbọ́n kan tó sọ ni. Oh, get away get away get away get lost. mi ní jẹ́ kó fi àwọn tí mi tẹ̀ súnmọ́ ọdún tó ti fọ gbẹ̀yìn kó tún máa fi yẹn yí mi ní bàtà kólúwẹ̀ má lọ fọ́ lẹ́sẹ̀. stupid ó tún máa máa ṣòṣì kiri nìyẹn kò wọn ajá àbùjẹ kò wọn èrà àbùṣe níkàtà. How dare you to question me? Is it because I'm petite? Is it because I'm small, Abby? èmi ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ lákùn ló ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá ṣe yamayama mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń ṣe yamayama the next time tí ojú èmi àti ẹ bá tún jọ ṣe báyìí tí n bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó bá ṣe yàmà ó máa kọ orí fún ẹ kí ni mo sọ ọ máa jẹ àkàrà ẹ ó ti di kankéré bó ṣe wà ó ti gbé ayé ẹ máa bàjẹ́ ni dáa fáwọn tó ní ẹ sọ pé àmì. àmì àmì àmì àmì láyé mi ìyá láyà mi kò jẹ́ dánwó àwò mọ́ ìyá láyà mi ò jẹ́ dánwó ẹ ṣàánú mi ọwọ́ mi ò tó yín ẹ náwó. wọ́n lè fa ọwọ́ mi rẹ̀ fa. dákun ẹ ṣàánú mi. ẹ jẹ́ ń fa yín gòkè ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ jọ̀wọ́ mi ò tó yín ẹ ṣàánú mi. ẹ ṣọ́n àbá. nígbà tí a parí istikhara lórí àlá tí ẹ sọ pé lánàá a mú wa rí pé àfọwọ́fà ọmọ yẹn ni. àfọwọ́fà. bẹ́ẹ̀ ni àmọ́ ọlọ́run nífẹ̀ẹ́ yín gan-an ló ṣe ní kẹ́ ẹ lọ́la tẹ́lá torí ewu lákan bọ̀ àmọ́ látúnṣe. kí wàá lọ́nà àbáyọ àfà. ọ̀nà àbáyọ tí ń bẹ fún náà ni pé ẹ bá gbààwẹ̀ fún ọjọ́ méje àti àdúrà mo dẹ̀ nígbàgbọ́ pé pẹ̀lú àwẹ̀ àti àdúrà ni ọlọ́run ó gbàdúrà wa mo mọ̀ pé pẹ̀lú àwẹ̀ àti àdúrà tá a fẹ́ gbà yìí ká tó gbàdélẹ̀ ọlọ́run bó tún fi ìṣípayá mi hàn wá á tún mọ ọ̀nà mẹ́ta gbà. wọ́n dẹ̀ mọ̀ pé pẹ̀lú yẹn da ọlọ́run ọba àtàtìlẹ́yìn anábà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ó gbàdúrà wa. bẹ́ẹ̀ bá tí wọ́n gbà mí àwọn náà mọ̀ fún yẹn lọ́wọ́ bí àtẹ̀mí àtàwọn ọmọ kéwù pẹ̀lú gọ́lọ́. ẹ tẹ́wọ́ ìjà gbàdúrà bismillahir rahmanir rahim allahumma anta akram min kulli qarin وأكرم منكم الكريم وأجواد منكم الجواد وحفيظ منكم الحفيظ ولطيف منكم اللطيف أسألك باسمك اللطيف يا لطيف يا لطيف ولطف بنا انت شداهدا ونجنا من المكاهدا كلها الله لطيف بعباده يرزق ما يشاء وهو القوي العزيز الفاتحه result test mi sọ yín kan nìyẹn wọ́n ti ní oyún oṣù méjì. títí tó tọ̀ sọ mí kí ló ṣe yín náà. omi dẹ̀ o and he's not joking about it bó ṣe ti fún ẹ ní ọjọ́ mẹ́ta yẹn you should know that ọjọ́ mẹ́ta ni and I don't know what is wrong with your children eh what is wrong with you àwa àti bàbá yín a gbìyànjú a ní fún yín ní good life pé kẹ́yìn náà lè bá àjẹyàn gidi kẹ́yìn náà lè bá tiẹ̀ live good kí ìyà má jẹ yín lérè tèmi àti bàbá yín sá káàkiri kí lẹ wá fòsán dà fún wa báyìí ẹ ṣé òun tẹ fẹ́ fi pay ẹ̀ back fún wa lélẹ́yìí ìwà burúkú àwọn òṣì tẹ́yìn ò bá lọ́wọ́ ọmọ tó wá láti ilé rẹ̀ ń fi sọ fún wa padà nìyẹn àbí abẹ́ta kò jẹ́wọ́ fún mi o ta ló fún ẹ lóyún. mi I know mi ò mọ ẹni tó lóyún yá I'm so confused. ọ̀rọ̀ burúkú ò ló sọ nígboro ẹni ṣé bó o ní boyfriend o o ní boyfriends tó pọ̀ o wàá mọ̀ èyí lè sọ pé lè gangan gangan ló fún mi lóyún. omi ẹ wo mo fi ọlọ́jọ́ tẹ̀ ń dẹ́jẹ̀ lẹ́mí lórí mo fi búra fún yín i'm confused about this pregnancy mi ò mọ mo kàn mọ̀ pé mo máa sùn tí bá dé máa jí i'll feel so weak and so worn mo kò mo máa fi omi gbọ́dọ̀ yẹn pé yóò kó ti bá mi lájọṣepọ̀ i'm confused about this mom i don't know i don't know mọ́mí ẹ gbà mí. ọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú nìyẹn. mi bá ṣe ẹ̀gbọ́n wàá jí wà rí pé wọ́n ti bẹ̀rẹ̀ lájọṣe. ó lè dùn. ọ̀bí ẹ̀gbà mi ẹ̀gbà mi yá. Oh! Ah! 我们就不卖，我们就不会。啊！ kí ló dé kí ló jẹ kí ló jẹ kí ló jẹ kí ló jẹ. ẹ jẹ kókó mọ mi ẹ má jẹ kú ayé. ó ní kú lágbára Ọlọ́run inú yìí kó yọ yọ yẹ dìde dìde dìde ọlọ ọlọ ti yọ ọlọ ìtọ́lú wà nílẹ̀ inú yìí kó yọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọkọ mi ó jẹ jẹ ká máa lọ sọsibítù jẹ ká máa lọ jẹ á máa lọ sọsibítù ìtọ ọkọ mi ikọ kò ní ṣí ẹ lágbára Ọlọ́run. mi ò ní strength ooo mi ò ní strength. jẹ́ ń gbé wà ní sẹ́yìn àṣàjà rọ́jú lọ sọ́sibítù ọ̀ṣẹ́ ọkọ mi yá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàtì kẹkẹ yìí sí lágbára Ọlọ́run lágbára Ọlọ́run àwa ò pẹ̀lẹ́ gbogbo ṣàrọra tẹ̀lé mi bẹ́ẹ̀ tẹ̀lé mi tẹ̀lé mi. Hello. Because manager, ẹ kí ni kí ló kí ló ṣẹlẹ̀? Ah, ó capsize. Gbogbo ẹ̀rẹ́ o. week. twenty weeks ago. kí ni ló ṣẹlẹ̀. wọ́n ṣe fún náà ni wọ́n náà pè mí tó ń tó fún mi pé gbogbo ẹ̀. a dọ́tọ̀ ẹ bá bá bá báwo ni yes madam ẹ pẹ̀lẹ́ ẹ dẹ̀ kó tọ́jú náà wàá gbìyànjú gbogbo agbára wa no no. yẹ́ gbogbo ọ̀rọ̀ náà ṣe rí nìyẹn o ẹ wò kò sí kankan lọ́wọ́ bàdá mi mọ́ òótọ́ ọ̀rọ̀ mo sọ fún yín inú ọ̀rọ̀ yìí náà ni ọmọ wọn oyin kọsọ́lá tó kú sí bóyá wọn dẹ́ni kí n má sọ fún yín pé ká níbo ọ̀dẹ̀ má jẹ́ kí màmá àgbà ọ gbọ́ o. kí ló wá ń ṣẹlẹ̀ ọlọ́run mi ò bá tèèyàn jẹ mi ìmọ̀ ní kẹta nìkan kan mọ̀ dá kí ló wá dé táyé fẹ́ tìbí ọmọ mú mi gbogbo àwẹ̀ àtàdúrà tá a fa ni gbà ni mò ń gbà tí mò ń ṣàdúrà mi ò mọ̀ tí ìdákẹ́ àdúrà ṣàánú mi ọlọ́run kí ló wá dé kí ló ń ṣẹlẹ̀. màmí màmí ẹ ń sunkún ẹ tún ń sunkún ah, ẹ wo nǹkan tó ṣe ní kémi ó máa sọ̀rọ̀ ẹ fún yín nìyẹn o mo kàn ò jí sọ fún yín ni o ẹ wo àdúrà ni kẹ́ máa gbà kí gbogbo nǹkan padà bọ̀ sípò fún mọ̀dá mi ẹ ṣe bẹ́yìn àgbàlagbà náà lẹ máa ń sọ wípé ẹ tí ẹ̀mí bá wà ìrètí wà ah, kí lẹ́yìn fẹ́ máa sunkún fún àdúrà ni kẹ́ ẹ máa gbà fún mi ọ̀dá mi kí nǹkan tètè padà bọ̀ sípò fún wọn ẹ jọ̀ọ́ ẹ má sunkún o ẹ má fi ẹkún sí o. fọ́fà tí mo ṣàlàyé fún yín èèyàn lórí àlá tí ẹ sọ fún mi ewu ńlá tí mo ní yóò máa ṣẹlẹ̀ iná tí ń ṣẹlẹ̀ yìí o ẹ̀ràn yìí o tábà wá tètè wá àtúnṣe sí i ìyá ń tó ṣẹlẹ̀ yìí ó kéré ní òun ewu tí ó ṣẹlẹ̀ o ewu ńlá tó ń bọ̀ wájú ìyá wa kí nǹkan mi bá tó ṣẹlẹ̀ tí ò wá ju ewu eléyìí tó ti ṣẹlẹ̀ yìí lọ káyà ìtìwọ́n náà bá yọ̀ ni dákun àfàkín lọ́nà àbáyọ. ìyá wa hmm, lórí àná àbáyọ tá a bá ti rí ọmọ yín ah, àwọn ni wọn tẹ̀ mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó ń bẹ lẹ́yìn àlàyé tá à ń bá wa ṣe fún wa òun ni ó fa wa ní ọ̀nà táwọn ó tọ̀ mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú yẹn ah, ọlọ́run fún gbàkóso. àfi tí n bá mọ ọmọ mi dé yá yẹn. Ah, wàlúùláì kò jù bẹ́ẹ̀ lọ. mo mú wa. ọlọ́run àfọyín sí. àfa mo mú wa. ọlọ́run àfọyín sí. olóògbé ọlọ́run ọlọ́run àṣírí. bọ̀ ìdáná ìṣẹ̀lẹ̀ yìí pé tó bá yẹ pé ìlẹ̀ wa kọ́kọ́ débẹ̀ kọ́ tó bá yẹ pé tó bá yẹ pé ìlẹ̀ wa kọ́kọ́ débẹ̀. Yes, ta ni yẹn? Ta Ah, àwọn mọ́mí mi ni máa ń. Mọ́mí wo? Láti abúlé. bá máa dáhùn máa tó yìí. ẹ ká sọmọ. ọ ṣàlàfíà ni o ẹpẹ̀lẹ́ kújọ mẹ́ta. mọ́mì ẹ káàbọ̀ mà ó jàre lẹ́sìn mà. àìmọ̀wé ṣàlàfíà lẹ́wọ̀ àlàáfíà ni ẹ̀rọ mà ó jàre ó jáde ni. à ń jáde ni mà ẹ ẹ sorry mò ń jáde ni mà bẹ́ẹ̀ ni mà. ọ̀dà Ajíbádé wa ń kọ́ Ajíbádé wọ́n travel ah ìrìnwó lọmọ ẹ mọ ṣé kò tí ì wálé láti ìgbà ti ṣẹlẹ̀ náà ni. ó wálé ó wálé bó dẹ̀ ṣe wálé tó dúró lọ́jọ́ kan sí kejì ó kàn tún travel lọ ẹ dẹ̀ mọ̀ pé tó bá ti lọ máa ń pẹ́ pẹ́ pẹ́. irú kí leléyìí o lọ́hùn ṣé kò sí ṣá. kò sí wàhálà ṣùgbọ́n ní nǹkan tí mo bá wà. Ah, ó máa pẹ́ o ah. máa pẹ́ gan kó máa lọ fi tiẹ̀ dá yín dúró sí ibi. ọjọ́ òun o. máa pẹ́ o ẹ wá wọlé kí n tiẹ̀ gbọ́únjẹ fún yín. Ah ẹ wọlé wa àti ẹ̀kẹ́ tí ẹ ṣe ẹmú báàgì ẹ jẹ́ ká wọlé bẹ́ẹ̀ ọlá ń kọ́ ó bá wọn rẹ̀ jáde ah. ó bá wọn rẹ̀ jáde ó lóun ẹ máa ń. Bíbí, kí ló ń ṣẹlẹ̀? Mo bá ṣeré bá ṣeré, kò dá mi lóhùn. Mo sàṣà, kò respond. Mo kọrin fún, same thing. Bíbí, kí ló ń ṣẹlẹ̀? Hey, okay, mo notice pé these days, ó ń sá fún mi. Please, baby, I want my man back kí ló dé tó ń gbójú sẹ́gbẹ̀ bíbí kí ló ṣẹlẹ̀ sọ fún mi no i love you please i want you back. nǹkan tó ń tẹ́ra sọ fún mi ni pé ẹ̀ẹ́jọ́ ṣe ń kọ̀ọ̀kan fact ni mo sọ fún ẹ. again. ọ̀rẹ́ ọmọ wet ọ máa ní ni o ṣó ti yẹ kì í ṣe ibi ẹ̀rí náà ẹ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó máa e ti yẹ ó gbọ́dọ̀ strong nǹkan kan tí mo pé. bóyá ká lọ rí ọ̀rá kù àbí ah, ẹ̀kọ́ náà lè rí solution sí nǹkan tó wà nílẹ̀ ṣùgbọ́n àbí. ẹ̀lẹ́ o àfáà mi ẹ̀lẹ́ o ẹ̀ ń jáde ni. lérò pé ẹ lè wà ní lásìkò yìí ni ìbániyà ìmọ̀pẹ́ ti dé. èmi náà ní kó dìrọ̀lẹ́ kí n yọjú sí yín ni. ẹ ẹ ra mọ ṣé ara rẹ dé. àdúpẹ́ èmi náà ní kó dìrọ̀lẹ́ kí n wá yọjú sí yín wá fún yín lábọ̀ bíi tí mo ah, lọ ni o. ìyá wa ẹ bó wà nìkẹ́ lọ. mo ní ó dìrọ̀lẹ́ ń yọjú sí yín ni yìnbọn mọ̀ mí ń lè ìyàwó ẹ̀ ni mo bá ó ní ọlọ́jà ọlọ́tìráfù. Ah, Allahu Akbar travel ẹyin dédé bò wà tó de. ah ó lóun ò lè sì fún béèrè mi torí èmi náà béèrè pé ń gbò gan-an ni ó dé kí n padà wá ó lóun ò lè sọgbà tí ó dé ó ní gbọ́ ọ̀bá òun ló lè dé ẹ gbà mí o. Hmm, yàwá ó ti yé mi àmọ́ ẹ̀ ní bínú ni tó bá di ọwọ́ ọ̀rọ̀lẹ́ ah, hmm, ọlọ́wọ́ gbàkóso. àmín ẹ ṣé mo dúpẹ́ o ẹ ní dààmú ẹ ṣé o ẹ lọ kábọ̀ o. bá ọkùnrin ìlú ìbá obìnrin ilẹ̀ yìí àtẹwọ́gbalé tí ń ṣaya ọlọ́fin ṣàwọ gbòòrò ọkùnrin dúdú bí erin alẹ́milẹ̀ ọ̀gẹ́rẹ́ alápò gbàpòjé adébórí ṣìkì tí ń kọ́ wọn fa ọ̀la ojúlé tí ń tẹ́tà àjọṣe kékeré lágbede méjì ayé òun ọ̀run ìlà méjì ọ̀sà aníṣẹ́rẹ́ ní ṣàwọ́ wọn nínú gbòòjù dúdú ní ṣàwọ́ wọn lọ́rọ̀ adíáfúkú gbàgbé tí ń ṣùnbòdì ọ̀run ọ̀pọ̀lọ́ kẹta wọn ní àlọ́ ra ìpè tẹ̀tẹ̀ ọ̀rẹ́ gbàgbé pípé lọ́tọ́ lẹsẹ̀ rà tọrọ ẹ̀ dojúdé ọ̀rẹ́ ò ní dojúdé. guy má jẹ́ kí n tàn ẹ́ obìnrin ló wá ń di ọ̀rọ̀ ẹ̀. obìnrin. yes. lọ́nà wo. obìnrin kan wà tí ó ti ṣe àdéhùn pẹ̀lú nǹkan kan lórí ẹ̀ tí wọ́n fariwo mọ̀. nǹkan tó ń sọ òye mi irú obìnrin wo ta lóbìnrin náà. my guy calm down ṣó ṣì ní mọ́ mi as a mom see Ah, of course ìyá mi ṣì wà láyé náà ó ṣàmọ̀ náà. guy ṣòro tí mo fẹ́ sọ yìí ó lè lóòótọ́ but i just have to say the truth ọmọ sí ẹ ló wà ní ọ̀rọ̀ ẹ. my mom. yes. <laughs> you must be joking. ìyá ẹ ló wà ní ọ̀rọ̀ ẹ ṣó wá rí tó bá ṣe pé o rò pé bí a mo parọ́ àbò ń dá ọ̀tàn oracles máa fún ẹ kínní kan tó máa lò sódà wàá lè rí àṣírí nǹkan tí mo sọ fún ẹ. Yes, your mom. That is the truth. My own mom? Yes. báwo ni ọkọ mi dáàdi nǹkan. ẹ wo wọn ò ti dé. Ah, oyin kọ́ńkọ́. àwọn gan-an ò ti dé jàre. immediately tí mo sì mi wọlé tí mo fojú kàn wọ́n báyìí ni mo ti get ara mi mọ́ mo try láti control ara mi but not until ta ṣe tán kí get ara mi. good nǹkan tí mo fẹ́ kó gangan lórí ẹ̀ that is why tí mo fún ẹ nìkan tí mo fún ẹ. but kí wàá ní solution báyìí. Uh, solution sí nǹkan tó ń le gan. come on tell me kí ni solution now i'm ready to do anything. guy tí mọ́mí ẹ bá ṣì wà lórí ilẹ̀ aláyé ò lè rí solution sí nǹkan tó ń ṣe torí àdéhùn wà láàrin mọ́mí àti kọ̀ọ̀kan. kí mọ́mísí mi kú. não àìsàn èsì èsì pàtì pàtì kí tó kúrò nígbà mo ti bí ẹ tó ṣe ó yẹ kó tiẹ̀ máa hide anything fún me. ni kó tó dìbò rán mi iṣẹ́ mo ti bí ẹ kí n fẹ́ fi tọ́ èyí ṣe wetin wan take am do sọ fún mi kí ni nǹkan tó fẹ́ fi ṣe náà. ẹ jẹ mi ọ̀nà méjì nílẹ̀kùn máa ṣe sí ìsílẹ̀ kò ṣí sínú ṣí síta. sórí nǹkan tí mo fẹ́ fi kíní ṣe ìsídà kí n survive ẹ̀ tàbí kí n sọ̀rọ̀. ẹ ah. mọ̀ bá wọn sọ̀rọ̀ wọ́n ní àgbẹ̀ ah, yẹn pé ẹ̀yin làwọn fẹ́ bá sọ̀rọ̀. èmi ah. oh, rí pé mò ń gbádùn kí n lọ́wọ́ ni. èmi náà rí ẹkùn ṣàkùfàjì ẹ kàn bá wọn sọ̀rọ̀ náà ni. bọ̀dọ̀ fún àwọn ẹnìkan ló wá gbádùn kẹ́lì ní kẹ́lì nìyẹn ẹ ó gbádùn kẹ́lì oh, rẹmi kí ló dé sí rẹmi ó dé nìyẹn máa wá dà láàmú kí ló fẹ́ níwọ̀n. mi padà màmí padà báyìí pé ah oh. kí ló ṣẹlẹ̀. màmí ti kú. yẹ yẹ yẹ yẹ oh! kí ló ṣe bí ọmọ. yẹ ọlọ́run o ọlọ́run o ọlọ́run o ọlọ́run o màmá ṣe kí ni. màmá ti kú. ṣé wọ́n sọ pé màmá máa gùn lẹ́mìí ni kí ló dé tí ma. high blood pressure ni o high blood pressure you have to calm down. mi ò mọ bí. ah. oh. oh ẹ ló máa ń jẹ kí ló dé wo kì í ṣe sin máa ń jà pé bọ́ kí ló wí kí ló ń jóná iléeṣẹ́ mi jóná bọ́ọ̀lù ẹ̀ ṣe ah! kí ẹ̀ pa lóye o ẹ̀ pa lóye o. kí ló ṣẹlẹ̀ oh god kí ló ṣẹlẹ̀ báyìí màmá pé iléeṣẹ́ ń jóná kí ni gbogbo eléyìí kí la máa ṣe báyìí. ìfà ogun tẹ̀ ti bò mí ìfà kò yé mi kò tẹ̀ yé mi bí ìwọ ok ìwọ ṣe lọ sí iléeṣẹ́ ó kì í lọ sọ́dọ̀ bàbá kó tó àjálù lélẹ̀ yìí o àjálù lélẹ̀ ìwọ lọ sí ṣe ẹ̀ ó kọ́kọ́rọ́ wọ́n fún ẹ ìwọ wàhálà wa o ìyá ti gbẹ̀mí mi o wọ́n pè mí láti lé ni wọ́n ní ìyá kò dédé kú ìbáyọ̀ pé ìyá ò ní kú ni ibi tí wọ́n tún ti ń sọ yẹn ní kọ́ọ̀lù mi tó wọlé wọ́n ní kan náà wọlé iṣẹ́ mi ìyá kò tún la náà tiẹ̀. ìyá kú ìyá ti kú. ilé iṣẹ́ sì jóná. ilé ìgbà ní ilé ilé ṣiṣẹ́ tẹ̀lé ni. ìyá ò gbọdọ̀ tí ìkú ní í ṣe. èmi náà mo ṣiṣẹ́ wà. bọ́ ọba rántí ń yòó ni ó rí wípé mo ṣàdúrà fún ìyá mo ní yóò fọwọ́ pawú yóò fèrè gìjò kì í ṣe pé kò ní kú o ṣùgbọ́n kì í ṣàkókò yìí kò gbọdọ̀ kú kí wàá ní ti ń ṣẹlẹ̀. kò yé mi náà ni mo ṣe wà ẹ fún òun èdè òmò ní dìwọ ọmọ lágogo dẹ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ ń pẹ́ni tó gbẹni lọ́wọ́ ègbére tí ń sá lọ dégbére ńlẹ̀ ṣé ẹ mọ̀ pé onítọ̀hún ọ̀gbọ̀dọ̀ dúró oníké tó fẹ́ gbàgbá lé arọ ó gbúdọ̀ ṣe sùúrù ṣùgbọ́n àwọn ò gbúdọ̀ ṣe sùúrù torí náà ti jó dójú kókó ẹ wò níbi tọ́rọ̀ dé dúró yìí ṣé ẹ rí gbogbo ohun tẹ́ ẹ wá ní ìṣẹ̀lẹ̀ yìí ó tún níbi tá a gbé kà ẹ la mo pè ẹ la mo pè ẹ la mo pè ọ ọmọ òyìgí aya olùpè mo pè ọ òpè rẹ ire aya olùpè mo pè ọ òpè rẹ ire bá ọba ń bẹ lóko kó o dé o bá ọba ń bẹ lódò kọ ọbọ bá ọba wa ń lànà térété ntolúfẹ bọ ọ wá ṣúre tètè kọ ọ tara ṣàṣà kọ ọ wá fojú mi ṣe bùgbé igúnnugún bà lórùlé ojú gúnugún kálẹ̀ ojú gúnugún kako ológbò dúdú èsè abirùjìgò ló ń bẹ láàjà ṣọlá rí gbogbo ohun tí wọ́n ń ṣe lọ́ọ̀dẹ̀ ṣọlá ẹ̀ là. Ah! Ah! Ah! ayé o ayé o ayé anamọ́nọ́yé anagbalagbà pàràpì ayé ẹ ní àkàǹkà tún ara nífẹ̀ ó oh! hmm. tó tó ayé ayé palá ìlàkọ wọn mú láwọn mú pata sẹ́nu ayé ló pàkàn ikàn sì dá pọ́n ikàn wọ̀wọ̀ ẹ̀jẹ̀ ayé ló pa pọ́n wọn mú kán wọn pò mọ́ yẹ̀pẹ̀ ńgbà wọn pò mọ́ tán wọn tún wá dànù omi ayé ló pàyà rẹ̀ ah! kì í ṣe kú àtọwọ́ ọlọ́run ọmọ adarí wọn ló dàyà rẹ̀ lóró ẹ wá gbọ́ dáadáa ẹ mọ̀ tí ì ṣe ha o níbi tọ́rọ̀ dé dúró yìí wàhálà ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o bẹ́ẹ̀ bá ń gbọ́ àti ro mẹ́sẹ̀ kó lè ah òkú yìí ò gbọ́dọ̀ wọlé kò gbọ́dọ̀ wọlé gẹ́gẹ́ tára rẹ̀ ó yí yẹ̀pẹ̀ bára rẹ̀ bá kó yẹ̀pẹ̀ ikú ni kì í ṣàrùn ẹ̀yà àgbèrè báyìí nìyí wọn ò gbọ́dọ̀ sí o. wọ́n lè ti sin o. torí bẹ́ẹ̀ bá rántí dáadáa ètùtù tí mo ṣe ń jọ kínní àná fún yín aṣọ tẹ́ ẹ fi kó kínní ọ̀hún wá a gbọ́dọ̀ ṣe o bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ Hmm, dùgbẹ̀dùgbẹ̀ tí mì. Ah, bọ́bá ẹ̀ lè jábọ́ yóò tabara lé yóò sì tabara òpó ìlú níbẹ̀ fún ìlú nìyà kù sí. ẹ jẹ́ yára tètè lọ ẹ mọ̀ pẹ́ o kò gbọ́dọ̀ wọlé o mo wí fún yín o. ẹ̀rọ ń bolo wa ah, kó n bẹ kó n bẹ fi ilé iṣẹ́ tó ń jólẹ̀ wo aláàtí lọlé ìlú pàdé mi lọ́nu àní mo ti ń bọ̀. abẹ́rẹ́ alákọ̀ọ́rí kì í ṣàwọ̀ alákọ̀ọ́ra mo ní kọ́mọ̀ yòókù ọ̀wọ́lẹ̀ ìtún ló ń pè yàn tani ọba tètè lọ́kọ̀ tẹ̀kọ̀ létí ìwọ yòókù ọ̀wọ́lẹ̀ jẹ́kọ̀kù ìyá rẹ̀ ọ̀wọ́lẹ̀ báwọn àlùdọ̀nù ẹlẹ́sẹ̀ méje olórí méje bí wọn bá lù ọ́ yáyá mọ̀yọ́nà ṣé ẹ̀hẹ̀ ọ̀dà kò burú lẹ́nu mi rùn. àfi dáàdì sáré rọ̀ṣì lọ sábúlé wọ́n ní ìyá àgbà kú. ìyá àgbà kúra ti lọ sábúlé ok. ọkọ rẹ mi ò gbé kọlù ó kò gbé kò tiẹ̀ gbé rárá. rẹmi dédé táì nọ́mbà yẹn kejì àbí táì nọ́mbà yẹn kejì rẹ àti àbá nídẹ̀ẹ́ wọ́n dẹ̀ fẹ́ kó máa pè ọmọ léèyàn kiri gbòòrò. ṣé kò sẹ́lómi ìta lè pè ní eléyìí náà rìn gé. orúkọ gbé. kò gbé. ẹ ó kè ó kè ó tẹ try Alani. Alani. Alani ò sí mí o. ó wo Alasko Alasko. Alasko lẹ́fi sọ. látúrú ìjẹ̀wò. látúrú ìjẹ̀wò try ẹ̀ tuntun ọdún yẹn. èyí ṣé wà láòjẹ báyìí sí. try lẹ́kọ̀ọ́ sí ètò. الله أكبر الله أكبر الله أكبر ده نتورك العسكر هلو العسكر هلو هلو Wait, wait, wait. Jẹ́ máa tó. Ẹ dalẹ̀. Jẹ́ tó gbé, tó gbé. Salaamu alaykum wa rahmatulah. Salaamu alaykum wa rahmatulah. Salaamu alaykum wa rahmatulah. Ó ní nọ́mbà. Ó ní ọjà mi tó lọ nọ́mbà yìí. Nọ́mbà tá a ṣe tá a ṣe pè tó ń sẹ́yìn. Ah! Jẹ́ kí mi náà tó pọ̀ kúrẹ̀ mi. Jẹ́ máa pọ̀ kúrẹ̀ mi wo gba ìwọ máa gbèrè mi bẹ́ẹ̀ náà ṣá ń lọ ìṣá bẹ́ẹ̀ náà ń lọ ìyẹrẹ ìwọ ọ̀rọ̀. ó bá lélẹ̀ wa o lọ́n ṣàánú wa this is this is bad. wọn ti dé owó wọn ti ẹgbẹ́ kọ́ wọn gbọ́kàn ring lásán ni bínú ọkùnrin rẹ̀ níwò tó bá dẹ̀ máa gbọ́ bá máa gbowó lọ́wọ́ yín ọmọ bó ṣe ń pè tó ń pè iṣẹ́ ọlọ́run mọ̀bí tó sọ fún òsì. ìtàlẹ́ ló ń lo ẹ̀kẹ́ náà lọ́wọ́ ẹ̀mí náà gbé. káàbọ̀ ẹ̀ǹlẹ́ kú ọ̀rọ̀ ìyẹn kú ọ̀rọ̀ ìyá wọ́n ti ti wọ́n lẹ́kùlé. ọbọ̀ sí màmá o. ọ̀dọ̀ ìyá lára ọmọ ah! kábíyèsí ọlọ́run àbúrí gbóná lára ẹ̀ bí nǹkan. orí ìje wọn ò láìla á sì ṣe wọn láìla á sì ṣe wọn láìla àti sí wọn. àti sí wọn. kọ́mọ̀ sí i. yéé ẹ̀jẹ̀ bá yé jẹ́ kí ló dé. ayé jẹ́ o. ẹ̀jẹ̀ bá yé jẹ́ o. ọ̀rẹ́ mi kílẹ̀ sọ pé kọ́mọ̀ sí màmí tàti ń dúró ní látàárọ̀ àti sí wọn. ẹ̀jẹ̀ bá lè bàtọ̀ ọlọ́run ẹ́ sẹ́ni tí òògùn nìkan ló wà nílé ni tó dẹ̀ sá gbogbo aṣọ sórí àǹgà àgbà tó gbàgbọ́ àǹgà tó. bọ́dà Rafiu bọ́dà Rafiu kí ló dé kí ló dé mo mọ̀ pé wọ́n ò sì tẹ̀ máa dé bíbá ìwà wúre. Rafiu ló ń pè tí òògùn ló láǹgà ni ẹ tí òògùn ló láǹgà ó gba gbogbo àǹgà nílé. mo ti mọ̀ pé wọ́n ò sì tẹ̀ máa fẹ́ dé bíbá ìwà wúre kí ló dé táyìn òjì látago mẹ́rin kẹ bẹ̀rẹ̀ sí ni máa fọṣọ mo rẹ̀ máa máa wùwá ẹ̀ ní wùwá èjì yín ẹ̀ ní dúró sórí àpọ́nlé. oyin oyin ẹ ẹ ní máa wùwà bí èjì. oyin ó dà kó orí ọ̀fẹ́ pé mọ́ o. orí ọ̀fẹ́ pé mọ́ o. orí ọ̀fẹ́ pé mọ́ o. ẹjọ́ ẹ lọ́jọ́ ọmọ ẹgbẹ́ yìí lẹ́yìn. ká ní ọmọ ẹgbẹ́ ẹ̀yìn àtàwọn bá ní. o dẹ̀ gbà mí. oyin kí ló ṣẹlẹ̀ náà kí ló ṣẹlẹ̀. Ah, ah. iṣẹ́ ni mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fáṣọ ó dẹ̀ dé ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ́wọ́ gbogbo ẹ̀ pọ̀. tàfi ò ní sùúrù náà. ṣé wọn dákẹ́ fẹ́yìn nìkan ni kí ló dé. ó dẹ̀ gbogbo áńgà. ṣe sùúrù ṣe sùúrù. ìbéèrè lọ yẹ kí ló ṣe kí ló ṣe lè fẹlẹ. bàbá yẹn ṣe bàbá yẹn ṣe lè fẹlẹ. tó bẹ ṣe lè fẹlẹ. tó tiẹ̀ wá dùn lójú ni pé nígbà táwa kẹjọ débẹ̀ wọ́n ní mo jà wọ́n ní one thousand five hundred mo ní jẹyìn ní one thousand five hundred owó tí mo ti san kù seven fifty wọ́n ṣe àparọ́ oríṣiríṣi èmi náà ṣáà wọ́n wọn ní òkè ẹ gbogbo ọjà tẹ́mi ti pa látàárọ̀ kò tí ì di five hundred mo ṣáà fún wọn níyẹn mo ní ti bá tajà ti tèmi tán ti bá tọ̀gẹ̀dẹ̀ tèmi tán pàtó lọ fún ọká ẹ̀ tẹ̀wọ́ mẹ́sàn-án ní ọ̀gẹ̀dẹ̀ ẹ oyin oyin oyin oyin wá lọ pàtẹ ọ̀gẹ̀dẹ̀ tó kù ṣé gbogbo tó kù ní lọ pàtẹ lọ pàtẹ ẹ má ta ẹ gbogbo èyí ìbò ti pé o máa tẹ́lẹ̀ tán títí wákàtí kan sí kí méjì. ta ní forty forty naira fifty naira ni ọ̀wá ta ní forty naira jálẹ̀ so mẹ́ta jẹ́ nǹkan kan kàyé tí o máa fi pa. méjì o ṣe bẹ́ẹ̀ jẹ́ kọjá méjì. ọ́fíìsà àwọn àbúrò rẹ̀ mr fighter àwọn méjèèjì nìyẹn. my first stand up. ẹ̀gbọ́n kí ni kí ló yẹlẹ̀ kí ló dé. Ah, bọ̀dá rafiu kí la gbé kílẹ̀ jù. rafiu oṣù ló ń pè é ẹ wo orí mi ẹ ẹ wo orí mi. rafiu orí ẹ ò pé o níwọ̀n bá àjà tó ṣẹlẹ̀ tá a dẹ̀ ti parí ọ́fíìsì àbá ti parí ọ̀rọ̀ yìí. ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ òṣìwò nìyẹn ya wọn nìyẹn gbogbo wọn ni wọn dùn nígbà kan ni. madam ẹ jẹrẹ fẹta ara yín. ṣé ah, o kú ni ṣé o kú orí pọ́mọ lásán ni ọmọ àlè ni ẹ ẹ má bínú jáde ọ́fíìsà ṣé ń gbà tẹ́yìn náà múrú ọmọ ọ̀ranù báyìí ẹmu lẹ́yìn ẹmu bọ̀ wá bá wa ẹ fẹ́ kó wa sọ ó ti parọ́ fún ó parọ́ fún yín station ni. tí ẹ bá dé station ẹ má sọ gbó yẹn. ó dáa. sergeant. madam ẹ jọ ẹ respect ẹ yẹ ká lọ. babalá. madam madam ẹ ẹ tẹ́tara yín kí ló dé tẹ̀yìn ọlọ́pàá nàìjíríà wá ṣiṣẹ́ báyìí ọkọ̀ dédé pé ẹ̀yìn ló kéré ló ti yàjà fún yàrá. bàbá mi ọ̀nà ń bọ̀ lẹ́ni ọlọ́pàá nàìjíríà ọmọ ọ̀daràn ṣùgbọ́n. abo yóò ni n bọ̀ náà ti ń nà ẹ́. Mr. Man please respect yourself. èmi nílé mi. babalá ẹ rí pọ́ mọ àlè ni bọ̀bọ́ yìí lẹ́yìn tá a sọ̀rọ̀ tá a bẹ̀rẹ̀ nígbà tí wọ́n jọ jà àwọn ara wọn ni o ó ti wá sọ pé mi náà wà ńbẹ̀ mo dáwọ́ jọ nà òun. àmẹ́rin ẹkú ti fọ́ táwọn mẹ́rin bá nù bàbá ló wà ńbẹ̀ ìgbà orí bàbá láńjà bàbá orí bàbá láńgbà tá a tẹ́ ń jà oh. èmi kò sílé ọ́fíìsà mi sílé. ọjọ́ ìyá mi ló ń bọ̀ ẹ̀mí ìyá mi ló ń bọ̀ ẹ̀mí náà sì yá náà ẹ wọ orí mi ẹ wọ orí mi ẹjọ́ ìjọba ìjọba ìjọ ẹlẹ́lẹ́wà yẹn ẹlẹ́lẹ́wà yẹn ẹjọ́ máa lọ ọmọ akọ́lá yín lọ oh. ẹ̀yà apá ìwọ̀nyí lórí ẹ̀ máa pé ọlọ́pàá ọ̀rọ̀ báwọn táwọn ọlọ́pàá bá débẹ̀ ọlọ́pàá máa fi bọ́ sí. ẹ já lọ nà án. nítorí pé ọjà ó lọ ṣe ṣe orí òtí pè báwọn rí ìgbà tó bá débẹ̀ wá ní ọ. ọ́fíìsà ọlọ́pàá lọ sẹ́yìn lẹ́yìn náà kẹ́kọ̀ọ́. ọlọ́run nígbà tí ń jẹ́ wọ́n wá arrest mi ni o wọ́n ti mọ́tò mọ́lẹ̀ èmi two days mi mi lọ wọ́n ti gbogbo àmọ́lẹ̀ ni o ẹ mú kí mi jẹ́ bẹ́ẹ̀ o mi ń ṣe bẹ́ẹ̀ o ẹjọ́ ẹ má bínú sí mi ẹjọ́ ẹ má bínú èèyàn mà burú o inú mo fi wénú tí mo jẹ́wọ́ èèyàn ṣe fi náà mọ́ wọn ti ìmọ̀lé ó tún ti sẹ́ẹ̀tì náà mọ́lé ṣe bí bó ṣe ṣẹlẹ̀ gbàrà ló yẹ kẹ́ ti pè mí. wọ́n tún gba bẹ́ẹ̀tì mi gan wọ́n kàn bàtà gbogbo owó àpò mi everything ọgbà. ọgbà gbogbo ẹ tó bá di jọ́ mi tí mi bá gbé mọ́tò mi fún yín ẹ má léèyàn burúkú léèyàn ẹ má sọ mí di dàbí mo ṣe dáhùn. ẹ má bínú alájẹ ẹ má bínú èmi náà kọ ẹ mọ̀ kí mi jẹ́ bẹ́ẹ̀ tàbí mo ráyè ní ìgbà tí pé yín wọn tí dá mi lóhùn. aago mọ́kànlá alẹ́ àbọ̀ àbọ̀ alẹ́ àná ni mo sùn bí tí mo retí pé máa pè mí ẹ̀ pè mí ẹ má sọ mí lọ dàbí mo ṣe dá kò í sí. ẹjọ ẹ wo ẹ wo tẹfọ kí wọn fi mọ́tò yẹn lẹfún mi padà tí ẹjọ méjì tí mi sọ yẹn màá rọ sàn bó jẹ kó jẹ ló ti ibi tí màá mú lọ lé màá rọ gbogbo ẹ sàn. tẹ bá fẹ́ gbàwìn ẹ̀bà lè máa ń ṣojú àná tẹ bá yọtọ̀ máa ń dọkọ ní gbogbo ẹ̀yìn dírẹ́fà ni àgbàlagbà tẹ́jà mò ń wò mọ́ lára. alájà ẹja má bínú ẹwẹ má bínú gbogbo ọ̀rọ̀ igun dàbí yéni ní bẹt bó ṣe rí nìyẹn. ẹ dìde. Ah, ẹ jẹ́ dúró báyìí. ẹ dìde. ẹ ṣe kí n dúró ní àbí. ṣe tó ní tẹfẹ sọ ni. lọ mọ́tò kí n máa lè máa kẹ mọ́tò lọ àbí kí n bá. bí mọ́tò ẹ ṣe páàkì mọ́tò lẹ̀ tó bá yà ń pè é. ṣé bá àwọn àlàrọ̀ ọlọ́ àjọ àrí. ọlọ́ àṣọ wa ẹni tó bá láyé ikú ló máa pa àpá láyé ẹsẹ̀ máa jà lọ jà ẹ máa jà lọ bẹ́ẹ̀ ni ẹ máa jà ẹ máa jà bẹ́ẹ̀ lálẹ́ mu àwọn ilé ìròyìn wọn oníṣẹ́ ṣe. ìjà fẹ́ tó bá la yìí ayé ẹ tó bá la yìí fún tata fún tata. dúró sí la. àti lẹ́ẹ̀tì lẹ́ẹ̀tì lẹ́ẹ̀tì báwa sí ọtí mẹ́wẹ́ dà báwa sí ọtí mẹ́wẹ́ kúrò tí ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ olùpa olùpa olùpa ok that's fine. ẹ kú òtítì. ẹ má dasi dadi ẹ má dasi. ẹ má dasi ẹ má dasi baba. oṣù ti sáf oṣù ti sáf. down down down. wọ́n yọ ìbọn. àwọn géńdé ọlọ́run. Christmas ti dé wọ́n wọ́wọ́ ọdún. iye tí ẹ kú títí wọn. sọ́ọ̀lù iṣẹ́ lè ṣe já. kò tí ò ìbọn náà kọ̀ yọ ọmọ tó ní. bàbá wa ni gbogbo ẹ. àmọ́ ti ṣe mo ti fi ẹjọ́ sùn lọ́hùn ní police post tó wà ní àdúgbò yẹn lọ bẹ́ẹ̀. station lọ́hùn. àmọ́ ti fẹjọ́. ẹ pẹ̀lẹ́ ṣáàrọ ló ń ṣá. ẹ̀yin tún ni dádì. àwọn kankan ni. kírímìnà ló lọ́dọ̀ wa. wọ́n ṣe ń ṣe nìyẹn. aláàjì ta ni kírímìnà aláàjì ọlọ́pàá lélẹ̀ ebi post yín wà níbi kí ni ti yín bẹ́ẹ̀. ọlọ́pàá náà ló right tí wọ́n jí mọ́tò lọ́wọ́ lọ. irọ́ ìbá ti fẹjọ́ sùn ní ibi tí wọ́n ti jí mọ́tò lọ. iṣẹ́ ibi iṣẹ́ tó bá ṣe dáadáa máa gbé kèsì kúrò lọ́dọ̀ yín. mo ti respect yín ó yẹ kí anchor fún ni ṣùgbọ́n torí mo respect yín ni so I move tí ẹ bá ti dé station wa ẹ lọ́ máa ṣàlàyé yín bẹ́ẹ̀ ó yẹ move. alhaji àwọn ilé máa ń gba rìbá jẹrẹ à. ìwọ kí ni kí ni kí ni kí la ṣe ṣàlàyé fún yín mo ní kẹkẹ tó dára yín dáná tí bẹ́ẹ̀ kẹkẹ lọ sí. o jẹ jẹ o jẹ bí wọn níbi tí wọn bá ti yí mọ́tò ní kan jùlọ èwo jẹ polisi jọ ti yín lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn. o pọ́n ilé ni o ẹ kú. o jẹ jẹ wọ̀rọ̀ consiguen é que les amigos ṣẹ́gun lẹ́ni kì í yàn òòṣà ọjà sì ní í ṣe yín pẹ̀lẹ́pẹ̀lú ẹ̀rí ìyá mọ̀ pò obìnrin ṣẹ́gẹ́tẹ́ ọlọ́yàn mẹ́fà ó ibà ó ní kí yín payà rere níyì ó ọ̀rọ̀ ọkọ ẹ rọ́rọ̀ ọkọ yín bẹ́ẹ̀ ti ṣàlàyé rẹ̀ fún mi mo ti ṣàyẹ̀wò tó péye lórí rẹ̀ hmm, mo bẹ́gùn lẹ̀ mo sì bò ṣá ọjà. ṣùgbọ́n tó yọ lórí ọ̀rọ̀ ọkọ yín ń lòdì ó dí gágá òdídì ìrúlẹ̀ ọlọ́gbọ́n ní tú ìran ọlọ́gbọ́n kò sì ta kókó omi sétí aṣọ àwọn òmọ̀ràn ọ̀rọ̀ rẹ̀ dí gágá o ẹ dákun ṣó lè tẹ̀lé yín dé yá ah, ẹ ní wá o kò tiẹ̀ ní tẹ̀lé mi ṣe rí gbogbo bí mo ṣe débí èmi nìkan ni mo mọ̀ sí if there is anything tẹ́ bá fẹ́ ṣe bàbá ẹ lò mí ẹ fi mí ṣe gbogbo àrà tẹ́ bá gbogbo àrà tẹ́ bá fẹ́ dá ẹ fi mí dá ẹ jẹ́ ká yọ tiẹ̀ kó mbẹ torí kò ní bá mi tẹ̀ta kò ní wá o. ẹ lè bá ṣe ń tẹ̀yìn lè ṣe òun lè mọ́ lè ṣe ohun tóun sì lè ṣe gẹ́gẹ́ bí ọkùnrin ẹ̀yin lè mọ́ lè ṣe ẹ rí torí tiẹ̀ lẹ́ṣẹ̀ wáyà yìí nígbà tá a sì ṣàyẹ̀wò lórí rẹ̀ fínífíní wọn lọ́rọ̀ rẹ̀ di gágá ó di dandan ojú àwo báyìí làwo fi gbọbẹ̀ ẹ̀ẹ́rẹ́ yìí tójó dìwù tọ́ba dé yàrá fúnra lára rẹ̀ ni ó mọwọ́ ara rẹ̀ báyìí ni ó fi là èyí tó wá ta kókó nú ọ̀rọ̀ tó bá ti lè dé yàrá yóò mọwọ́ ara rẹ̀ báyìí yóò fi tu ẹ̀jẹ̀ ọwọ́ yàrá ń lọ̀nà àbáyọ o. ah kò ní wá jíbádé ò ní wá kò ní tẹ kò ní tẹ̀lé mi. ẹni lòórò ẹni lòórò ètùtù ajé ẹni lòórò ẹni lòórò ẹni lòórò ètùtù ajé ẹni lòórò ibà. Akúnláwú lórúkọ àpàjẹ́ ọ̀rẹ́ dòdò lórúkọ àpèwé èṣù ọ̀dàrà màrìwò ṣáájì àjà lórúkọ àpèwò adánilọ́wọ́ kókùn mọ̀ lọ́rùn bẹ́ni lórí fìdíjíní lórúkọ àpẹ̀yìn yèyé mi ẹlẹ́yẹ. Ajíbádé o owó kò mí kòrò owó kò mí kòrò owó kò mí kòrò ìgbọ̀ngbọ̀n awo òde ìgbọ̀ngbọ̀n ìgbọ̀ngbọ̀n awo ògbógbó ẹlẹ́pọ̀ adíá fún Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà lòun fẹ́ fọmọ fọkọ ìyá àwọn tó ṣaláìsí owó olóògùn ẹ̀yọ́ ní nínú owó olè jẹ́ àlùkò lápò. Ọ̀rúnmìlà gbéra ó nílé èṣù ọ̀dàrà èṣù ọ̀dàrà ní Ọ̀rúnmìlà kí ló dé Ọ̀rúnmìlà náà fẹ́ fọmọ fọkọ ìyá òun tún ṣaláìsí owó olókun ẹ̀yọ́ ní nínú owó òlédìí àlùkò lápò èṣù ọ̀dàrà mú Ọ̀rúnmìlà ó múre ní àwọn ọ̀yà mi ẹlẹ́yẹ àwọn ọ̀yà mi ẹlẹ́yẹ léṣù ọ̀dàrà kí ló dé Ọ̀rúnmìlà kí ló dé Ọ̀rúnmìlà lòun fẹ́ fọmọ kọ́kọ́ ni ìyá àwọn tó ṣaláìsí òun ò ẹ̀yọ́ ní nínú òun ò àlùkò lápò wọ́n mú Ọ̀rúnmìlà ó dilé wọ́n gbogbo retí wọ́n o ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gbọ̀ ó gbogbo re tí kó máa kó bọ̀ wá sọ́ọ̀dẹ̀ rẹ̀ wọ́n mú Ọ̀rúnmìlà ó di ilé olókùn wọ́n kó gbogbo orí ajé tí ń bẹ ilé olókùn wọ́n kó lọ́wọ́ gbogbo orí ajé tí ń pata, ilé olókùn pátá kọ́mọ wọ́n pa ni. wọ́n kó gbogbo orí ajé tí bẹ́ẹ̀ lé ọlọ́tí wọ́n kó lé Ọ̀rúnmìlà lọ́wọ́ ǹjẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀bọ̀ ó kó gbogbo orí ajé ọlọ́tí pátápátá ìpakùpà tó ti ń pa ni ó kó gbogbo rẹ̀ léwà Ajíbádé lọ́wọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ o ìwọ lolówó wọ̀yọ̀wọ̀yọ̀ ọ̀rọ̀ olùmọ̀nà ajé o kó wá fi léwà Ajíbádé ṣe bùgbé èyí tí mo ṣe lónìí ètùtù ajé tí mo ṣe fún Ajíbádé àwọn tó láyé ti fàṣẹ sí i wọ́n ti jẹ́ ó rí bẹ́ẹ̀ oníre ti pàwí sí o onídòròmọ́ sì ti pàwíṣẹ́ ó ti dọ̀rọ̀ gbó ọ̀rọ̀ṣẹ́ ọ̀rọ̀ṣẹ́ wọ̀n ìwọ̀n ìwọ́lẹ̀ Ajíbádé dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá dúpẹ́ pé o ti dolówó o ti dọlọ́lá o ti dọlọ́rọ̀ ṣùgbọ́n gbà tá a ti ṣetán ní ìsìn ẹ wo ìgbésí ajé rẹ ẹni bíi ti ọmọ wọn tẹ̀mí ọmọ tọ́jú ilé ṣùgbọ́n ní ìsìn ó tún wá kú kíní tẹ̀mí ó kú yìí lọ́wọ́ gẹ́gẹ́ bí èdè tí wọ́n gbọ́dọ̀ mú wa fẹ́tùtù ajé ìfẹ́ ajíbádé. ó rà aṣọ fún. sórí gbàkúgbà tó bá ti déwájú ìyá rẹ̀ lọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí àbí ibikíbi tó bá gbà rí dájú wípé àtiwọ́ àti ìyá rẹ̀ ẹjọ́ lájọṣepọ̀ ẹ bàbá tí wàá bá lájọṣepọ̀ ó rí nǹkan ọmọkùnrin àtọ̀ tí bá ń bẹ́ńbẹ́ ṣáà ti fi aṣọ yìí fi kó o lẹ́yìn eléyìí kóòtù wá fọ́ gbogbo ohun tí bá ń bẹ lójú ara ìyá rẹ̀ ọ̀ kó o nu aṣọ funfun yìí àtàtọ̀ ilé mi ò wá papọ̀ mọ́ ṣe ajéré bá ọba ti fi wẹ̀ bá ọba ń gbọ́ ṣìkìṣìkì mọ́ mi owó dé. ìyá ta ni àjọsọ ilé ìtẹ́lẹ̀kẹ́ ìyá ta ni fẹ́ bá sùn. ìyá rẹ ni. Ah, abẹ́ mọ́ ní tẹ̀ ṣe mọ́ ni ẹgbẹ́ kí náà mi jọ àtúrò dànù sí ìran ìyá ta ni wọ́n bá sùn. ó túrò ọba ilé túrò ti mẹ́ni rẹ̀ bó ti tu ọjà nù. Ah, ẹranko nìkan kọ́ ní tu ọgbọ́n ọjà wẹ̀rẹ̀ nù wọ́n sì ju aṣọ òun bọ́ ọ bá ju aṣọ òun ẹran rẹ yé pẹ̀ èmi mo wí bẹ́ẹ̀ fún ọ. ẹ̀yìn wo ajíwáde níbi tọrọ dé dúró yìí àìwọnú odò ká tún mọ kẹrìnrún òtútù mọ o a ṣe ni ó di dandan ni. báwo ṣe abẹ́ ṣe. ẹ̀yìn àgbo ọlọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ ibi mo ti wí lẹ́ẹ̀kan ni. ẹ ẹ bẹ́ẹ̀ mi sọ ẹ́ lè tẹ́lẹ̀ náà. ìwọ náà béèrè n tó béèrè nù owó ń lo béèrè lọ́wọ́ mi bó o bá sì ti lówó lọ́wọ́ tó wó dé tọ̀ ń gbádùn gbogbo ilé kékeré ni ọmọ oníkókó gbẹ̀yìn ìyá rẹ̀ tẹ́lẹ̀ wọ́n gbàgbé gbàgbé ìwọ ló níyà rẹ ń tọ́ bá ló lè ṣiṣẹ́. ìyá kò nígbà náà. padà yọ ó gbọ́dọ̀ gbà ni wọ́n ṣá lọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ tí wọ́n bá lè wọ́n ṣá lò fún un sọ́ọ́sì gbọ́. lọ́ọ̀rì ṣe tó ṣe wá láti ti parí ètùtù ajé yìí sọ́gbọ́ ẹlẹ́dàá rẹ̀ ó sin ọ̀dọ́ ẹlẹ́dàá rẹ̀ ó sin pọ̀ yóò jù ṣe fún ọ yóò jẹ́ fún ọ bí náà ṣé lórí ọ̀rọ̀ yẹn náà ló ṣì wà ló rò pin tó tó báyìí kó lè nǹkan kékeré pín sí ní báyìí ni bàbá ní kò ṣe very simple èmi ti rò pé tó máa le jù bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni nígbà tí bàbá sọmọ ní ṣótán ṣé yẹn nìkan á ṣe é dúró ṣé wo mọ̀ pé yàtọ̀ ń jẹ wáyé gangan ó le ju tán ni kò ṣe lọ ìyá yìí ti pọ̀ jù oúnjẹ àárọ̀ kò bá tọ̀sán tọ̀sán ò bá talẹ̀ ó lóun la fẹ́ fi ṣe gbogbo ilé ìgbà màmá tán ní pé kò bọ́ sórí ẹ̀gàn àti rí wọ́n sọ pé lẹ́mìí gígùn kí ló fẹ́ fi tọ́jú ìyá ìròjà rẹ̀ nígbà tó bá kọ̀ tó bá ní àfiṣẹ́ ìyá àfiṣẹ́ iná ní kádìmù ìwọ náà nídìí láti tọ́jú màmá bí màmá ṣe wà yẹn tí màmá bá gbọ́ wípé nǹkan ni kò ṣe rere i'm sure she will not be angry with you. ẹ wo àwọn ọmọ mi ti jẹ pánásá àyà ìyà tèmi náà dẹ̀ ń jẹ yìí ó ti tó mi ò lè faramọ́ mọ́ ó ti pọ̀ jù ẹ̀ẹ̀kan péré máa sí yẹn débẹ̀ máa dúró lẹ́nu ọ̀nà kó dẹ̀ ṣe ohun tó máa ṣe káwa dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lówó kó tọ́jú wa kó tọ́jú àwọn ọmọ kí wọn náà tọ́jú ààrẹ ọjọ́ kan báyìí tìjú ló bá wálé o ṣọrántí tó ní gbogbo àwọn ẹgbẹ́ iná rọwọ́ yọ ní pàtí ìyá ò bàbá ta bàbá tán wọn kan náà náà ló wọ̀ débẹ̀ o ò rọwọ́ yọ wọ́n tún há nǹkan ní pàtí wọn há dọ́dọ̀ ẹ̀ wọ́n nítorí pé o ò máṣọ èlò làǹkárá one thousand two ẹ́ eh? ẹ ọdún mélòó gan ló fẹ́ kí iṣẹ́ yìí kò fi bàyí ẹ̀ jẹ́ pátápátápátá bó dẹ̀ ṣe ń bàjẹ́ lọ yẹn ó ti ń pa àwa náà kú lọ èmi ò lè rọ́jú mọ́ o n tọ́ ni kò ṣe báyìí bí ti ni o tó o bá ti wá lè ṣe èmi gan i cannot continue àwọn ọmọ ọlọ́mọ mi lè wá pa wọ́n dànù pẹ̀lú iṣẹ́ o kò yá kókó ṣarajọ kó lọ ṣe ni o. bó ṣe gbọ́ kó yá gbà ní ń fọ òun màálùú tó jẹ́ bàbá wọn lójú ìfẹ́ bẹ́ẹ̀ náà ni kéde mẹ̀sí àwọn lójú ìfẹ́ ah mo ti ṣe bọ́mọkùnrin yìí ṣe. <laughs> iṣẹ́ ti ṣe ẹrù rẹ ọmọ òtẹ́lú tó ibà. aṣú ketekpe o arọ ketekpe awọ orí ìlà àṣẹ ńlá ti ń bẹ lẹ́nu ọkà mọ́tọ́rọ́ o àṣẹ wàrà ti ń bẹ lẹ́nu ìjímèrè tọ́jẹ́ bàbá ọ̀bọ èyí tí ń bẹ lẹ́nu olólà àjùtọ́jọ́ bẹ ẹranko ọ̀yá kí mẹ́tẹ̀ẹ̀ta ọmọ ọ̀bọ̀ lẹ́nu mi lẹ́nu àwọn ẹtẹ́rẹ́ ń lórúkọ tá a pè wọ́n náà. wòógìrì lórúkọ tá a pè wo òun awọ̀lúmọ̀tẹ́ lórúkọ tá a pè wo omi a ò gbọ́dọ̀ mọ tẹ̀ lórúkọ tá a pè wo ọlẹ̀ àǹjọ̀nú ti ń gbẹ́nu afẹ́fẹ́ ṣọlá o àǹjọ̀nú ti ń gbẹ́nu afẹ́fẹ́ ṣọlá o àti wọ àǹjọ̀nú tó ń gbájé rìn ọyẹ ẹ̀yin méjèèjì ẹ gbárajọ ẹ súré tètè kẹ́ ẹ tara ṣàṣà ẹ wá gbóúnjẹ ajé lọ́wọ́ mi wá gbóúnjẹ ajé ilé ajé o. <laughs> ayin Ajíbádé fọkàn ara rẹ balẹ̀ kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀ àfàyè tó bẹ̀. n tá à ń ṣe ìyàtà ti tó báyìí iyọ̀ sì ti dùn ẹ̀yìn iṣẹ́ ti ṣe bọ́ọ̀ bá ń gbọ́ ṣìkìṣìkì mọ́ mi owó dé o ti ní owó ah, bí wọ́n bá ń dárúkọ àwọn èèyàn lóde ayé pé wọ́n ní owó wọn ò lówó ìwọ tún lówó o tún lówó ìdúkà rúnà lọ wọn tẹ́tí inú rẹ bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́ mi dáadáa o ìkìlọ̀ ńlá lèyí o ìbẹ̀ o wá fi sọ́wọ́ òsì rẹ má fi sọ́wọ́ ọ̀tún rẹ débi tó fi pata o wò ó ìyá rẹ tó bí ọlọ́mọ àti wò ẹ tún gbọ́dọ̀ fojú kanra yín mọ́ o bẹ́ẹ̀ ni òòjọ́ tó jí ọ̀rọ̀ àtọjú bá fojú rinjú báyìí ìjọ́nà lẹ́wà ojú bàjẹ́ ẹ gbọ́dọ̀ fojú kanra yín o ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ gbogbo ohun tí bá ń béèrè pátápátá wá bó ti mọ̀ fún sì mọ̀ tọ́jú rẹ̀ kò yí ọba yìí ní ìsìn ń lọ rèé fọkàn ara rẹ̀ balẹ̀ èyí tó kù kékeré báyìí. ká má ríra ṣùgbọ́n kí n máa tọ́jú ẹ̀. ẹ gbọ́dọ̀ ríra ṣàmọ́ tọ́jú rẹ̀. èyí tá a wá ṣe tó fẹ́ lọ yìí ṣé kò ní gbẹ̀mí ìyá. à ń tọ́ra òun oúnjẹ ajé nìyí kò lè gbẹ̀mí ìyá rẹ̀ ìyá rẹ̀ ó dàgbà yóò sì dògbò yóò fọwọ́ pawú yóò fèrè ìdìdòbì bá ọba ń gbọ́ yóò gbò gbogbo olúyẹ ẹtúyẹ yóò gbò gbogbo olúyẹ ẹtúyẹ yóò gbogbo àgbà kan àgbà kan ó dàgbà òun títí tí wọ́n tún padà lé sórí àpáta ni òòrùn kó apá apá apá apá kò tún kú mọ́ ìyá rẹ̀ ò kú torí bí ọba ti kú tọ́ba ilẹ̀ dàgbà tó sì dògbò bí ti ń dàgbà ti ń dògbò lówó tí ọmọ bùyẹ́kẹ́ ní ọmọ bùyẹ́kẹ́ ni ó sì mọ gbòòrò kárí ayé sí i ẹ̀yìn o tó ti parí ọṣẹ rẹ ẹ̀ súré gbé wa. Ah, bọ̀dá mi ẹ̀yin lè lo màá mi lọ fi wọ́n ṣoògùn owó ah, aláìdáa nìyí. Ah, bọ̀dá aṣẹ́yìn lọ́dọ̀ọ̀rọ̀ tó wà lóye tó ń pè léṣù tẹ́fí tó gbé yọkọ̀ lóye sílẹ̀ tọ́lá rò pé bọ̀dà dúró mi ni wọ́n jẹ́ yínkun lórí sílẹ̀. èmi ẹ ṣe máa máa rọrùn kúrò sí mi. bẹ́ẹ̀ni njọ́ tá a bọ̀ lọ́dọ̀ màmá a pàdé ẹ níbi ojúbó tó ń de ṣòkòtò. ọ̀dọ̀ wọn náà kò ti jáde sí i wọn ló rẹ àwọn pàmò fẹ́ rẹ jù díẹ̀. àwọn ẹni ká lọ kí wọn tẹ́lẹ̀ ni o. wọn lè láwọn fẹ́ kéèyàn ti sọ́pà wọn. ẹ kakú máa lọ sí i kakú máa lọ sí i táwa lọ ni. ẹ máa jẹ máa rí wọn jọ mi. ẹ mú kàn wá fún wa. ẹ máa mú kàn wá máa mú wa. bá a kí lé o ìyẹ́ káwọn ọmọ wa níbi. orí mi ò ẹnì yòówù ẹnikẹ́ni tó bá mi láṣepọ̀ tó tún fárun lọ kò ní jèrè ọmọ bíi ti wulẹ̀ ó tó mú òbúkọ tó fi báyà ẹ̀ sùn ó ló máa máa bá onítọ̀hún tó ṣe ń bọ́ ọmọ rẹ̀ sùn ni ó máa báyà ẹ̀ sùn rédèrèdè jàtijàti jàtijàti rédèrèdè jàgbàjàgbà ló máa bá kú kò ní rójú rere ọlọ́run bíi ti wùlé ó mọ ìhòòhò tá a dá mi wá sílé ayé ni mo wà yìí bí mo ṣe wí bẹ́ẹ̀ ló máa rí ara òun sì rọ ọmọ. kòtò tó ń dé yẹn nígbà tá a máa fi débi la fi rò pé wọ́n ló ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí. èmi mílẹ̀ jẹ̀rẹ̀ èyí bí nǹkan burú pàdé mi tí mò ń dé jòkòtò ó lè má ní mo ti kú màmí ló pè mí wọ́n dẹ̀ kówé lẹ̀ wọ́n kó lé mi lọ́wọ́. mo ti lẹ́ni tó bá ti kọ́kọ́ dénú yín yóò gbéwé fún gbà ìwé ilẹ̀ bàbá yín ni àwọn àbúrò bàbá yín wọ́n ń yọ mí lẹ́nu gan-an lórí ìwé ilẹ̀ yìí mo sì mọ̀ pé tí n bá gbé wọn lọ́wọ́ nǹkan kan ò ní kàn yín lọ́wọ́ mọ́ kò sì ní dùn mọ́ mi. ẹ̀ dáadáa èmi náà rẹ̀ sọ fún mọ́dá mi pé mo ti gbà lọ́wọ́ yín. bẹ́ẹ̀ ìjìbádé náà bá dé èmi sọ fún pé a ti gbé fún un. èmi náà sọ fún un máa tọ́jú ẹ̀ dáadáa. kò sí lábúrú. ìwọ lè yẹ ni mo tọ́jú kó má bàa sọ ni mo wá sójú kodo mọ́ ẹ má rọ̀ kúrò ẹ má rọ̀ kúrò sẹ́mi o. má bínú má bínú ọ̀rọ̀ ti fi rẹ̀ hàn báyìí. èpè tí màmá ṣe ló pọ̀ jù òun ló pọ̀ jù táwa fi rò bẹ́ẹ̀. bọ̀dá mi ẹ̀yin kò ẹ̀ dá ẹ̀ṣẹ̀ yọ ẹ̀yin lẹ jẹ́ kẹ́mi ya yogun ẹ̀yin lẹ pa yáyí dànù ẹ̀yin lẹ pa. wọ́n ní ìyá máa pé wọ́n á wọn mọ́ ní. ṣé wọ́n jẹ́ kó pẹ́ báyìí ṣé jẹ́ kó mi kọ́ mi mọ bí ìyá ṣe kú. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó yẹ kí màmá wù lẹ́mìí lóòótọ́ àmọ́ wọ́n ń ṣe olùdènà àwọn nǹkan kan mọ́ àwọn pé kó má bàa tiẹ̀ ṣẹlẹ̀ rárá ni mo ní kí n pèrè sí ẹ. ṣe rí bẹ́ẹ̀ ṣe pè mí yẹn àwọn nǹkan kan wà tí mi ò lè sáré yọwọ́ ńbẹ̀ tí mò ń láti parí dédé tó tó wà very very important ẹ̀jú nítorí ọ̀dọ́ ẹ̀ má bẹ̀rù sá. ìyóyin ìyóyin àánú wo àtọkọ rẹ bó ṣe rí o kí ló dé tẹ̀ ń forí ọkà ọrùn ẹ mú yẹ ẹdìyẹ lẹ ẹ wá mú rú àkekè lọ́wọ́ ẹ lóun lẹ fẹ́ fi irin jí àánú yín ṣe mí lọ́pọ̀lọpọ̀ ṣé ń gbà tí wọ́n bá mi sọ̀rọ̀ lórí fóònù lẹ́ẹ̀kan wo wákàtí tí ń bẹ láàrin ìgbà tó bá mi sọ̀rọ̀ sísìn sísìn ló yẹ kọ́ ọmọ ọ̀bọ̀ wá sọ́dọ̀ mi ẹ wá ṣúlẹ̀ tán ẹ sì fẹ́ fara yín kó. ẹ má bínú bàbá ìjọ tó ẹ ṣáà tẹ ìdarí jì mí ẹ má bínú ẹ jẹ́ ká wọlé ká lè sọ ohun tí ẹlẹ́fẹ́ wí. ká wo bó. inú ilé ni. kémi ò wọlé kí n wá lórí sọ̀rọ̀ ǹjẹ́ ọjẹ́ mọ̀ wípé àkókò ọ̀bẹ nìkankan ṣọ̀rẹ́ èmi ń jáde lọ lóde òun òde àwòsí mọ̀ ń lọ ń gbọ́dọ̀ bàbá ṣe bó nídìí tẹ́ fi pè mí. ńgbà tó wá nídìí ńkọ́ mo bí ọmọ nígbà tó nídìí ńkọ́ ṣé ńgbà tí mo ti pè ọ́ látòrí fóònù látòrọ̀ ìwọ náà wò gbà tó ń bọ̀ àwa fẹ́ fi tiẹ̀ ní ìsìn ọ̀fin dáńdúró olónídìí. ẹ ṣàbá bábá tí ń ṣe ṣe yín sọ̀hún ìbínú ẹ ti mọ kóluwẹ̀ sí yọ́yọ́ nù èmi ọ̀ṣàbínú wo kókó kó báyìí láàrin fàdìtì kó di ó bá sì lè gbọ́ràn ló la ṣe ń sọ létí ọmọ yìí mo fẹ́ wí létí rẹ ìyá ọkọ rẹ ti ń ta ṣe àgẹ̀rẹ̀ o ìtì ń dáná tí ẹ̀yẹ kọ́ dá ṣóòṣì rí iná ti ń dá lọ́wọ́ yìí bọ́bá hmm, ẹ lè búpẹ́ ti rọ́ sí i tátẹ́gùn tún gbàǹdì tó bá jó bùlàbùlà dáadáa tán <laughs> yóò jòlé yóò jókòó ó rí wọ àtọkọ rẹ àti mi n tá a bò mọ́lẹ̀ẹ́lẹ̀ tá a rò pẹ́ nìkan ò rí wa pa yí lóborí ah! rẹ̀ bá dúdú èbó lé wa ǹjẹ́ ọjọ́ mọ̀ pé inú igbó dẹ́tẹ̀ ń gbé. àbí wọ́n ṣe pé fún ìyá yìí ṣé kò ṣe pé ayé ìyá yìí fẹ́ rí bákan ẹ́ kò wá sí ohun tí ìyá yẹn fẹ́ rí ayé ìta kìí fún gbogbo ọ̀nà la ń tọ́jú ìyá yìí aláṣẹ jù ní ìyá yìí o bàbá aláṣejù ni bó ṣe gbéra nìyẹn tó lóun bọ̀ lẹ́kọ̀ọ́ ṣe rí bẹ́mi àti bàbá yìí ṣe fẹ́ jáde ọlọ́run ló ní kó jẹ́ pé mo kọ́kọ́ ní ìyá yìí bí ìyá yìí ò bá ṣe kó bá wa pátápátá ni ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìn mi ò dẹ̀ nígbà fún o bàbá kí la máa ṣe sí. ọ̀nà àbáyọ ń bẹ ọ̀nà àbáyọ ni wípé ẹ lọ rè mú ìyọ ọkọ yín dáadáa iná tí ń dà yín kò gbọdọ̀ dá o débi tí ó jò bọ́ bá ṣe agídí pẹ̀lú yín ẹ̀rọ ló kùn dáadáa ẹ só mọ́lẹ̀ dè mọ́nú ilé kan bá gbàrà rẹ̀ bá sì lóun fẹ́ ṣòwò dò ẹ dì lọ́tún ẹ dì lọ́sẹ̀ kó yẹ̀pẹ̀ sí i kò gbọdọ̀ lọ́bi kankan ọ̀nà bẹ̀nu o ẹ jẹ́ ó yẹ wípé elépo elépo pupa àtàlọ́ṣọ funfun n ò lè ṣọ̀rẹ́ epo tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ kọ́mọ̀ dàsá láti yín ẹ wá ọ̀nà tẹ́ fi dì lọ́wọ́ mú o. sí mi ti pè mí ó ní gbóhùn lọ sí ẹ̀fọn àkàlọ́ ṣayé bẹ́ẹ̀. Mama. Mama kí ló dé? Ẹ wá dá adó bẹ́ẹ̀ látàárọ̀. Wọ́n tún pa gbóyè mi báyẹ̀ tún bí ikọ̀ kí ló ṣẹlẹ̀. Ẹ má bínú pé mo pẹ́, ó láwọn ibìkan tó yẹ kí n dé àtàwọn nǹkan tó yẹ kí n ṣe mo tún wà wò pé mo tún gbúdọ̀ ṣètò ti bí dání torí tí mi ò bá ṣètò ẹ̀ dání inú yóò ní dùn ìgbà tí mo wá dé báǹkì ẹ bá rí èrò bó ṣe pọ̀ mo dẹ̀ mọ̀ pé ó di dandan pé kí n ṣètò ti bí dání tẹ́mi gan bá fẹ́ re yín yín ta dáadáa. account officer mi mi mọ̀ bí tó lọ èyí tó tún wà ń bẹ̀ náà èrò tò ni. títí ẹ títí ẹ inú mi owó gidi ló wà ń bẹ̀. màmá ṣẹ́rí lè tẹ fún mi yìí òun lọ́ọ́ pè ní mo ṣọpẹ́ tèmi tó ti yé yín mo rẹ́rìn ayọ̀ ọ̀rẹ́ mi ọlọ́run. àṣírí ilé náà ń pè bẹ́ẹ̀ ọlọ́run mo ṣọpẹ́ tiẹ̀ ni. mo fẹ́ sẹ́ndì píkṣọ̀ ìyá yẹn pẹ̀lú àdírẹ́sì so that at least jù lọ́rọ̀ wa tẹ́ bá ti bí mo ṣe ti describe fún yín lórí fóònù Mr. Shina. Adam ṣe bẹ ní nọ́mbà mi ẹ ní WhatsApp nọ́mbà mi ẹ fọwọ́ rẹ sí mi. òun náà mo fẹ́ sáré sá gbogbo nọ́mbà yín méjèèjì ló wà lọ́rùn. ok ya yeah. ti ó ti ń load màmá yìí gan ọkọ làṣà. òun nìyẹn. ẹ ẹ confam máa bẹ ẹ ṣe rí mama a máa ṣe ẹ̀ fún yín ó máa wà successful ṣé ó ti yé yín ẹ máa kẹ́rù báyìí inú ẹ̀yin gan máa tọ́ bá parí iṣẹ́ yẹn fún yín tán ẹ máa ní pé ah confam làwọn ọmọ yìí ṣe fún yín. àyè mi i trust you ẹrù ò bà mí èmi mọ̀ pé máa ṣiṣẹ́ àyèrò ká èmi mi ò kò ṣe pé bóyá kí n má wọ̀rí mo mọ̀ pé máa ṣiṣẹ́ ẹ wá jẹ́ kí ọpẹ́ yẹn jẹ́ kí n dúdé lẹ̀ o torí títí wòye ọ̀la mo ti fẹ́ kí káríwó ti sàn lé wọn. agbé màmá relé ni o. ẹ má wọrí ẹ ní pro níwòye ọ̀la wọn á ẹ máa gbélé bọ̀. má ṣe wọ́n ni màmá ṣẹ̀ tó jẹ́ pé ikú ló tọ́ sí látọ̀dọ̀ ẹ. lọ́la nǹkan tá ṣe fún tiwọn pé ká lè rówó tọ́jú màmá tọ́jú ẹbí tọ́jú ara náà gbogbo ẹ̀ ló wà bẹ̀. màmá wa ń ṣe àwọn olùdènà àwọn nǹkan kan èmi wá wò pé. ẹ ẹ ìlànà ìbò ìyọyin. lọ́la ọlá ìwọ á dadi èmi kọ́ mo yìnbọn o èmi kọ́ o èmi kọ́ o èmi kọ́ mo yìnbọn èmi kọ́. èmi ni mo yìnbọn. adúrẹ́mi. ṣé ṣé ó yẹ kíru obìnrin ṣé ó yẹ kíru obìnrin ó gbáyé. ẹ ẹ tó jẹ mi ìyá mi légbodò tí ó jẹ kí ìyá mi ó dúró jẹ wọn mọ mo ti pa mo ti pa. ẹ kúkú pa èmi náà mo jẹ̀bi mo jẹ̀bi èmi náà jẹ̀bi. mo lè pa òun lọ́wọ́ mi ẹ bẹ̀rẹ̀ ṣọyọ. Ah, ẹ má ṣe tó tọ́ yẹn o.